ọ̀dọ̀ rẹ̀ ló wà títí tó fi da ayé Uthman radiyallahu anhu ọ̀dọ̀ Hafsa ló wà títí tó fi da ayé Uthman radiyallahu anhu ẹni ńlá ni tí ó bá jẹ́ ẹni ńlá ó há alukurani sórí ó sì tún sọ èyí tí wọ́n kọ sílẹ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló títí tó fi da ayé Uthman radiyallahu anhu nígbà tí wọ́n ṣe àtúnkọ rẹ̀ lẹ́yìn eléyìí ṣebí gbogbo ana la ma abubakar as-siddiq radiyallahu anhu òun lẹni tó jẹ́ pé ó pọ̀jù ó pọ̀jù ní ìjẹ́sàábé fanabi wa muhammad sallallahu alayhi wa sallam òun sì ní ọ̀rẹ́ rẹ̀ tó láàánú fanabi jù láàrin gbogbo ọ̀rẹ́ ọ̀sọ́ rẹ̀ tó láàánú fanabi tó abubakar òun náà sì ní ẹni tó sì kejì anabi sallallahu alayhi wa sallam nínú kòtò. No nígbà tí wọ́n sá sínú kòtò ní nígbà tí anabi ń ṣe hijira bọ̀ wá sí Madina òun kan lọ anabi sallallahu alayhi wa sallam àánú tó ní sí pé kí nǹkan kan má anabi sallallahu alayhi wa sallam tayọ sí sọ bàtí wọ́n wọnú kòtò yẹn Abubakar lọ kọ́kọ́ wọbẹ̀ ọ̀yẹ̀wò kọ́mọ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí akeke bí ejò tí ó kúkú sí òun léṣe ó sàn ju kó sọ ànábì léṣe lọ ọlọ́dí gbogbo òwò tó wà ń bẹ̀ ó ṣàtúnṣe bẹ̀ kánàbí ò tó wá wọ̀ bẹ̀. Abubakar yìí ó là ànábì sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ o nínú hadith eléyìí tí alimami Bukhari gbé jáde ó ní inna Allaha ba'athani ilaykum faqultum kadhabta ṣé bọ́lá ọ̀ràn mi sí yín gbogbo yín sì dáhùn yìí pé irọ́ ni mo pa ọlọ́run rán mi sí yín wa qala abubakar sadaq abubakar ló sọ pé òdodo ló sọ wa wasani bi nafsihi wa malihi abubakar ló fi dúkìá tẹ̀mí rẹ̀ ló fi ṣàtìlẹ́yìn fún mi abubakar ló fi dúkìá tẹ̀mí tiẹ̀ ló fi ṣàtìlẹ́yìn fún mi nígbà tẹ́nìkan nínú yín ò ṣe bẹ́ẹ̀ fahal antum tarikuna li sahibi jẹ́ ọ̀wá yẹ kíkẹ́ fi ọ̀rẹ́ mi lẹ̀ fún mi bí kẹ́ ẹ má bàa yọ lẹ́nu ìyẹn jẹ́jọ́ tíjà ṣẹlẹ̀ láàrin abubakar àti umar radiyallahu anhuma abubakar gba islam ó sì là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba islam nínú àwọn ọkùnrin gẹ́gẹ́ bí khadija ti ṣe jẹ́ àkọ́kọ́ ẹni tó gba islam nínú àwọn obìnrin ṣùgbọ́n nígbà tí Abubakar gba Islam Abubakar ò jókòó tẹ́tẹ́rẹ́ o òun náà bẹ̀rẹ̀ sí ní polongo ẹ̀sìn Islam ni fáwọn alábàárìn rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí ẹni Az-Zubair ibn al-Awwam lọ́gba Islam gbọ́wọ́ Abubakar Uthman ibn Affan ọgbà Islam gbọ́wọ́ Abubakar Talha ibn Ubaidillah ọgbà Islam gbọ́wọ́ Abubakar Sa'ad ibn Abi Waqqas ọgbà Islam gbọ́wọ́ Abubakar abdulrahman ibn awf ọgbà islam wọ́wọ́ abubakar èèyàn mélòó nù náà rí èèyàn márùn gbogbo ẹni márùn yìí ń ṣe ń bẹnu ẹni tó lọ ń sàdéhùn aljanna fún gbogbo wọn gba islam wọ́wọ́ abubakar radiyallahu anhu ọlọ́wọ́n bá wá sóore ńlá fún abubakar tó ṣe pé kọ́ pọ̀ nínú àwọn èèyàn tó lọ ń ṣerú ẹ̀ fún bẹ́ẹ̀ bá béèrè kó oore wo ni àlóhùn gba islam bàbá rẹ̀ Abu Quhafa oná gba islam màmá rẹ̀ tí wọ́n ń pè ní Ummu Jamil oná tún gba àbí Ummul Khair oná tún gba islam bàbá rẹ̀ gba islam màmá rẹ̀ gba islam oná gba islam àwọn ọmọ rẹ̀ náà tún gba islam sórí ńlá Ọlọ́run sì fa ò gba islam nínú wa kún tó jagun Badar lẹ́yìn Badar ó gba islam Ọlọ́run sórí ńlá fún Abubakar radiyallahu anhu. kọ̀ wá tún dúró lórí eléyẹn ó tún sàánú àwọn ẹni tí wọ́n fi nítorí Islam gẹ́gẹ́ bó ṣe sàánú Bilal ibn Rabah olùpẹ̀rún fún anabi sallallahu alayhi wọ́n fi yà jẹ gbókùtà lẹ́ńkùn nígbà tí wọ́n sọ pé ahadun ahad pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ ó sì jẹ ìyá rẹ̀ yóò sùọ́ Abubakar lọ ra olùkọ́ ẹrú ọsọdọ́mà nítorí gba Islam báyìí ni anabi ní owó ẹnìkan ò ṣe mí láǹfààní rí gẹ́gẹ́ bí owó abubakar radiyallahu anhu ti ṣe ṣe mí láǹfààní so eléyìí ni abubakar radiyallahu anhu ó sì là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ́ra ọ sọ́ra gbàdé tọ́jẹ́ tà anabi sallallahu alayhi wa sallam tẹ́nìkan bá sọ pé anabi sọ abubakar ni máa sọ́ra jù tó wọn bá gbọ́ rí yọ sọ́ra láti gbà kọ́mọ̀jẹ̀ kí wọ́n parọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìyá kan ti ṣe wá ó Abubakar ọlọ́mọ ọmọ òun kú òun fẹ́ kẹ́ fóun níwọ̀ òun nínú dúkìá rẹ̀ kí ni ó tóun nínú dúkìá ọmọ òun fi sílẹ̀ ìyá yìí Abubakar wa ni èmi o èmi ò nìkan tọ́lọ́mọ bá ti ní ká fún ìyá ìyá èmi ò sì nímọ̀ nípa àdéhìí kan tánàbì ṣùgbọ́n ẹ lọ kábọ̀ ẹ lọ kábọ̀ lọ́la màá ti ṣèwádìí tọ arábìnrin yìí lọ bó ṣe lọ Abubakar wa béèrè ǹjẹ́ ẹ gbọ́ wọn àbí ṣe ìdájọ́ nínú ogún pínpín pé kí wọ́n fún yàyà ní nǹkan kan bí bẹ́ẹ̀ ni Al-Mughira ibn Shu'bah ló dìde lọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ́ẹ̀ níbi tí anabi ti fún ìyá ìyá nídàkanu mẹ́fà dúkìá ọmọ ọmọ rẹ̀ abubakar níta ni ó jẹ́rìí fún ibi tá à ń lọ nù ó ń la kókó ẹni tó kọ́ serú ẹ̀ pẹ̀tọ́ ọlọ́gbọ́ àwọn ọgbọ́ àmọ́ kìí ṣe dandan pé ńgbà táwọn ò ti gbọ́ anabi ọ̀sọ́ ṣùgbọ́n ta ló tún wà ń bẹ̀ ń jọyìn báyìí ni muhammed ibn al-maslama lónà dìde olóṣojú ọ̀nà ìjọ náà ìgbà yìí làbúbakar fi ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni Umar al-Faruq radiyallahu anhu sẹ́bẹ̀yìn ti mà wà nàbí ti ń bẹ lọ́n ti pẹ́ pé ẹni tó o bá nífẹ̀ẹ́ sí jù wọ́ ọlọ́run ọba wa nínú Umar méjèèjì jẹ́ ọgbà Islam kó o fi rẹ̀ sí Islam lọ́wọ́ Amr ibn Hisham tí wọ́n pè ní Abu Jahal Fir'aun àjọ yìí àbí Umar ibn al-Khattab radiyallahu anhu ẹni tó o bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn méjèèjì jẹ́ ọgbà Islam ọlọ́run sì ṣe umar ibn al-khattab gba islam ìgbà tó rí pé ọmọ yìí òun fatima bint al-khattab ọgbà islam tó àtúwọn àtọkọ rẹ̀ nígbà tó fura mọ̀ pé wọ́n gba islam wọ́n sì ń kàwé wọ́n sì ń ka nǹkan kan tó wọ́n máa ń pa rẹ̀ tó fi di pé ń gbá ẹni ẹlẹ́ni létí ẹ̀yìn ọ̀rẹ́ yìí umar náà padà sáwà gba islam umar ńlọ́hàn ìgbọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí yàtọ̀ sí abu jahl lọ́jọ́ tọ́lọ́ fìràwọ́ náà jọ yìí Umar gba islam islam rẹ̀ sì dáa púpọ̀ Ọlọ́run sì fi ran islam lọ́wọ́ torí islam tó gbà ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ó lè ṣe àfihàn islam wọn nítorí tí akíkanjú tó bá darapọ̀ mọ́ni nínú tá à ń ṣe gbogbo ọ̀lẹ́ da lágbára ni gbogbo ọ̀lẹ́ da lágbára ni ipe a bá ọba kàn ọ mọ̀ kí lọ́gbẹ́dá ti darapọ̀ mọ́ wọn ọgbà báyìí lọ́lọ́run ọba túnbọ̀ jẹ́ kí ọ̀rọ̀ islam kó tún gbogbo sí maka nígbà tí Umar gba Islam látijọ́ tó sì ti gba Islam ní Islam rẹ̀ ti ń dámárán sí ó sì ní ìmàdọ́ba débi pé Umar radiyallahu anhu òun ló fi àwọn fundamental principles tá à ń lò lónìí nínú màá bá ṣe máa dájọ́ nu ṣẹ̀ríà lélẹ̀ Umar ló fi lélẹ̀ torí àìmọye tíra nípa qada Umar radiyallahu anhu ìdájọ́ Umar radiyallahu anhu ó sì kọ ìwé kan fún Abu Musa al ìwé tó kọ yìí ohun gangan nípìnlẹ̀ ẹ̀ma nípa bá a sì máa ṣèdájọ́ so Umar nìyẹn radiyallahu anhu Umar yìí ọjà ni tó ṣe yí pé bó ti ṣe le tóun bẹ́ẹ̀ náà ló sì rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ó le lórí àwọn ọ̀daràn ó rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lórí ẹni tí wọ́n yàn jẹ títí tí ìgbẹ́tọ́ rẹ̀ fún eléyìí ni Umar radiyallahu anhu àyè mẹ́yà ayé al-Qur'ani ló sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá fi kín Umar lẹ́yìn nígbà tí àwọn ìyàwó ànábì yarí kálukú náà làwọn fẹ́ gbádùn yà ń jẹ àwọn ilé ànábì umar sọ pé àṣà rabbuhu in tallaqakunna an yubdilahu azwaja khayran minkunna muslimatin mu'minatin qanitatin ta'ibatin abidatin sa'ihatin tayyibatin wa abkara wàllayi bó ṣe wí náà láyé alukur'an sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. kíni ta lẹ́ fi ń soge táwọn ìbá kọ́ gbogbo yín dànù àwọn tó dáa jù yín lọ ní òfin rọ́pò yín ní òfin yín àwọn mùsùlùmí wọ́n jẹ́ múmìnì wọ́n jẹ́ gbàwẹ̀ wọ́n jẹ́ olùsẹ̀sìn fọlọ́ wọ́n jẹ́ olùtúbà wọ́n jẹ́ ẹni tó wà ni yẹn máa wọlé lọ bá anabi nígbà tí wọ́n bá jẹun tán wọ́n tún máa sòbótó wọ́n máa wo kọ́tìn wọ́n máa wo abọ́ èwo leléyìí ẹ wọ́n máa tún sẹ́kù kàmá sẹ́kù ìyá haúsá mọ̀ kọjá kàmá kọjá irú ètò àwọn èèyàn náà máa ṣe rúmọ̀rù ni òun rò pé táwọn èèyàn bá jẹ́ pé tí wọ́n bá wádọ̀ ànábì sọlá sí wọ́n mọ̀ wọlé mọ́ wọ́n mọ̀ wọlé mọ́ ẹni tó bá sì fẹ́ béèrè nǹkan kan lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ kó máa béèrè gbẹ̀yìn ògiri báyà alukur'an ṣe sọ̀kalẹ̀ náà látòní ó dópin kálukú sagbẹjẹmọwọ bẹ́ẹ̀ náà ni wọ́n jagun Badar anabi ọmọ kí ni ó ti ṣe àwọn ẹrúgun ṣé ká pa wọn ni àbí ká gba owó rà padà lọ́dọ̀ wọn àbí ká fi wọn jáàrọ àwọn mùsùlùmí táwọn náà mú so ó ṣe ó ṣe ó wá ìmàràn lọ́dọ̀ Abubakar àti Umar Abubakar ni ọmọ ìyá wa ni wọn àwọn ọmọ ń kú wa ni wọn ẹ̀jẹ̀ á dá wọn lẹ̀ kálukú ọ̀rọ̀ ara rẹ̀ padà kó padà lu wọn Umar ní kíni pípa kápá gbogbo kálukú kálukú oṣù pínpín ọmọ ẹ̀yà kín àwọn tó jẹ́ kí wọ́n lé wa lù wọn ò tún jẹ́ amúdúkìá wa jáde Ànábì ní sórí àpèjúwe wọ Umar yìí <laughs> ó dàbí àpèjúwe Ànábì Nuhan tóní Rabbi la tadhar ala al-ardi kọ́dọ̀ ètí ń gbélé jókòó mọ́sẹ̀kù gbogbo wọn ni wọ́n so òsìrí wa Abubakar àpèjúwe tí ọ̀dà àbí tànàbí Ibrahim tuntun sọ wálé wálé dẹ́yà bàbá káfíìrì fa nítorí àánú tiẹ̀ ti pọ̀ jù ayé kékeré ni owó kílẹ̀ ń gbà lọ́dọ̀ nípa lọ́yẹ̀kẹ́ pa ó wá bàtà nàbì sórí kọ́ Abubakar sórí kọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ni aya alukurani nítorí owí ni aya alukurani gbè lẹ́nu ebi ah, yẹ ẹ̀gbọ́n tèmi ọ̀tọ̀ ní tẹ́sí so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́wọ́n bá ó fi àwọn aya alukurani ó fi gbé Umar lọ́pọ̀lọpọ̀ àyè so Umar nìyẹn radiyallahu anhu Usman ńkọ́ Dhun-Nurayn sallallahu alayhi wa sallam tó ti torí rẹ̀ tó para mọ́ ó lóun ò sí ní tijú ẹni tí màlẹ́kà ọlọ́run ti jù Usman nìyẹn sàábì àgbà tànàbí fọmọ kan fún tọ́sálàìsì tó tún fi mí fún sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu tànàbí sọ yìí pé màá fi àsíá yìí lé ẹnìkan lọ́lọ́la ẹni náà nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ànábì ọlọ́run ọlọ́run àtànábì rẹ̀ náà sì nífẹ̀ẹ́ rẹ̀ a ọ̀gá púpọ̀ pé kọ́lọ̀ onífẹ̀ẹ́ yàn kéèyàn sì ti mà látàyè kánàbí onífẹ̀ẹ́ yàn kéèyàn sì mà kálukú ń fẹ́ kọjá pò ní wọ́n gbà sí àǹfọ̀n lọ́la ṣùgbọ́n àlẹ́ yìí wọ́n gbé fún àlẹ́ yìí náà nìyẹn ó ló sì kú kẹrin nínú àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wa sallam àlẹ́ yìí ga púpọ̀ gẹ́gẹ́ bí àwọn sàbẹ̀ yòókù náà ṣe ga torí ẹ̀ àwọn eléyìí ẹ jẹ́ ká bójú èèyàn bíi méjì kó tó di pé àmúdánilẹ́kọ̀ọ́ ìwà sókun ọ̀kan náà àwọn sàbẹ̀ oúnjẹ Khubayb ibnu Adi Khubayb ibnu Adi radiyallahu anhu lẹ́yìn ogun Badr ọwọ́ àwọn kèfèrí tẹ̀ mùsùlùmí lòun ọwọ́ àwọn kèfèrí wa tẹ̀ nígbà tó wọ́n tẹ̀ wọ́n wá fẹ́ pàǹpàkùpà lọ́nà tí yóò fi dùn anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé anabi muhammad làwọn fẹ́ pa ṣùgbọ́n eléyìí àwọn fẹ́ fi ṣàpèjúwe fún un pé tọ́wọ́ àwọn bá bà ní táwọn fojú rẹ̀ rí ni bí òwe haúsá tó ní ká mú òkú ká máa lòlùkulù kẹ́rù ó lè bá a bá láàyè sábà mẹ́mí ńkọ́ torí ẹ̀ wọ́n mú Khubayb yìí Khubayb wọ́n mú ó di at Tan'im yẹn ó ń bẹ lábàáwọ Mẹ́kà ibẹ̀ láàyè táwọn èèyàn ti máa ń gbé ihram tó máa fẹ́ ṣe umranis masjid kan wà ń bẹ wọ́n ń pè ní masjid Aisha lónìí ibẹ̀ lẹ́yìn tó bá fẹ́ ṣe umra láti Mẹ́kà ó jáde wá tí o tù gbé haram wọ́n mú Khubayb wá síbẹ̀ wọ́n so lókun mú lọ síbi tí wọ́n ti kàn má kẹ́ ọ lè máa kójú àwọn èèyàn rí mẹ́wàá lórí islam yìí gbàtí wọn gbé débi tí wọn ti pààyàn ọwọ́ àsọ fún wọn pé in shi'tum taraktumuni qabla masra'i in shi'tum taraktumuni arka'u rak'atayni qabla masra'i wọn ni tó bá wù yín láti fi mí sílẹ̀ kí n méjì wá ṣáájú kẹ́ ẹ tó pa mí táyì bá ń bẹ fún yín bẹ́ẹ̀ dákun ẹgbà mí láàyè wọn ni kó ṣe sọlá tù rẹ ìgbà yín lẹ́yìn máa ń tẹ̀ ń pé sọlá ṣe sọlá tù ọ̀sán èrè ibi sá lọ bí. báyìí Khubayb radiyallahu anhu ó dìde ó ṣe sọlá tù rákà méjì kó lè mọ àwọn tá a sàábì yóò kú wọn pa ọ ó ṣe sọlá tù rákà méjì ó sì parí ó ní tó bá yẹ kó ẹ fún mi láyè sí ni kẹ́ ẹ má bàa tiẹ̀ wá sọ pé mò ń sá fún kú ìmbá kí jù bẹ́ẹ̀ lọ má ṣe mú sónù ẹ wá wo kèfèrí wọn ò fẹ́ràn islam o wọn kórìíra mùsùlùmí o wọn wá mú ọ̀bẹ wọn fi ń gé ẹran ara rẹ̀ dálẹ̀ báyìí láàyè ń gé dálẹ̀ tẹ́jẹ̀ ń dà so ọ̀pẹ́ kò jìnnà iná wa sọ yìí pé atuhibbu ayyakuna muhammadun makanak wa anta najin jọ afẹ́ kọjá pé muhammadu la mú ta so báyìí ká tù wọ́ lẹ̀ subhanallah àwọn sábẹ́ ga tó bá jẹ́ pé wọ́n ni wọ́n bí wọ́n pèsè nínú ká mọ́ ga rẹ̀ ṣéwù rẹ̀ tó bá gbé abámu ṣéwù dípò rẹ̀ ká tù wọ́ lẹ̀ ìwọ lọ́fẹ̀ẹ́ ká mi lọ́ọ́ dáhùn sábẹ́ ò rí bẹ́ẹ̀ ó ma uhibbu an akuna aminan wadi'an. في أهلي وولدي وأن محمدا يؤخذ بشوكه والله وومي إن جاني توبو لوين tí ó sì máa gbé láàrin ìyàwó àtọmọ rẹ̀ lálàáfíà nígbà tẹ́gùn kan gun anabi sallallahu alayhi wa sallam ẹ̀gún lásán ìgbà nani ọkẹ tí muhammadu náà ní sèse ẹyẹ lùpà ẹlùpà ẹlùpà báyìí wọ́n dáwọ́ bò wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ńlòkulò wọ́n lò nílò ẹni tó fẹ́ pa ọwọ́ àti àdúrà yìí allahumma ahsihim adada waqtuluhum badada wala tughadir minhum ahada ìpín ńlá wọlọ́n kà wọ́n lápapọ̀ sàmì sóǹkà wọn kẹ́nìkan má lè mórí bọ́ nu wọn waqtuluhum badada ọlọ́run wa pa wọn pa wọn yẹlẹyẹlẹ pa wọn ní yẹlẹyẹlẹ wala tughadir minhum ahada mẹ́jẹ nìkan bọ́ nu wọn subhanallah báyìí ló ṣe pé fáwọn kufaru Quraysh ẹ̀yin náà sì máa ń tọ́sẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn wọ́n pè tí wọ́n pa láwọn ogun ọ̀pọ̀lọpọ̀ tọ́sẹ̀lẹ̀ láàrin wọn pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam èyí tó bọ́ lè gba islam tọ́lọ̀ wọn gba tútú bá wọn torí tó ti gba islam ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó ọ̀sẹ̀ lọ́ọ̀ rí torí ẹ̀ àdúrà nu o ìpinnu tí yẹn lè ṣe lórí ọ̀tá rẹ̀ àmọ́ dájú kọ́ ni o ọ̀tá tí ọ̀fẹ́ pé omi ẹ̀sìn islam ọ̀rọ̀ náà lọ ọ̀tá tí ń kọ́ dínà lọ síwájú mùsùlùmí tó ń fẹ́ kí tiwọn bàjẹ́ mùsùlùmí kì í pọ̀fọ̀ mùsùlùmí kì í kpó kì í kpó gidi kìíní kan àwí sẹ kìíní kan àwí gbà kò sí tọ́ka mùsùlùmí pẹ̀lú ẹ̀ àmọ́ àwọn àdúrà yìí náà tó o bá sì ní kò ní í sẹ fíra rẹ sọ̀tá islam ká gbọ́ sókè sọlọ kó o ríran wò ya allahumma aksihim àádẹ́dẹ́ waqtulhum bẹ́dẹ́dẹ́ wala tughadir minhum ahada la ilaha illa ọmọ bó ṣe máa gbọ̀ngbà tí àwọn bọ́ọ̀mù rẹ bá bọ́ǹbù rẹ bá ń dún ta ilẹ̀ ọlọ́ọ̀lọ́mọ bíi tí ó dùn dé mùsùlùmí ò ṣeé ṣe o mùsùlùmí ò ṣeé tọ́ o àwọn olóògùn kan tí wọ́n kó kọ́rùn wọn ò lóńdè kan tí wọ́n so kọ́dì wọn ò lóòka kan àlùwó kíni ọwọ́ kákan bẹ́ẹ̀ lọ́nà ni máa ti gbọ́ sókè tí wọ́n bá bẹ́ẹ̀ lọ wọn ò ní dá padà lófo ilé ìjẹ́bù sì jẹ́ torí ẹni mùsùlùmí èso ìtọ́jà ìtọ́jà torí pé oògùn ni máa gùn wọ́n gàlégàlé àdúrà yìí gùn wọ́n báwo gàlégàlé àwọn èso lóògùn ọlọ́run làwọn á máa bẹ̀ ẹjẹ́ àtúnwò sàábẹ́ mi òun náà ni Sa'id ibn Amir al òun pẹ́ díẹ̀ kó tó gba Islam ṣùgbọ́n kópa nínú ogun Khaybar sẹ́bẹ̀yìn náà mogun Khaybar ọdún kẹlónù ọdún keje lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin ti ṣe hijira ti pẹ́ wá sí Madina ó kópa nínú ogun Khaybar kótó nípa anabi gba Mẹ́kà gbogbo àwọn Abubakar àti Umar wọn mọ lẹ́ni dáadáa wọn mọ lẹ́ni rí nígbà tí Umar wá jẹ khalifa ó wọlé Umar lọ́jọ́ kan. ó wá bá Umar sọ̀rọ̀ nípa kọ́bẹ̀rù ọlọ́run kọ́bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn kọ́mọ bẹ̀rù àwọn èèyàn kọ́pàtọ́ lọ́ǹtì nàṣí àńlá ni o bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn má bẹ̀rù àwọn èèyàn pọ̀ lọ́ǹtì báyìí lọ sọ Umar nàṣí àyè jù. ṣe báyìí má ṣe báyìí báyìí ni o ṣe bó ṣe mójútó ọmọ àtìyàwó rẹ ni kò mójútó gbogbo ẹni tó ń ṣèjọba lórí ẹ bó ṣe fẹ́ kí nǹkan kó sọmọ àtìyàwó ẹ bẹ́ẹ̀ ni kò má fẹ́ kí nǹkan kó ṣe àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí. Umar wa ni man dhal ladhi yaqdiru ala dhalik ta ló lè ṣe gbogbo ń sọ yìí ó ní a ah, ẹni tó lè ṣe náà lẹni tó lọ́wọ́ bá kó àkóso lé lọ́wọ́ tó lọ́wọ́ sì bí léèrè lóǹkan níwájú Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù ẹ̀rù bá Umar mo rò pé ìgbàgbé kọ sábẹ́ ibn amir aljumahi tọ́ umar wa ni bóun ṣe ń ṣe nàṣíà fún mi ọ̀dà mọ̀ ń fẹ́ kọ́ ọjọ́ kan nu ẹjọ́ máa ràn mí lọ́wọ́ sẹ́wọ̀n <laughs> pé ìmọ̀ràn dùn mú wa ọwọ́ afẹ́ di action by wọ́n fẹ́ kó dọ̀kan nu amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi ìwọ Said afẹ́ fi ọ jẹ gọ́vnọ̀ ní Hims ẹ̀yin sì máa bi tí Hims wà nísìnyí kọ́dà bí èèyàn ọ̀ma tẹ́lẹ̀ ẹ̀kọ́ manis ní Súríà Súríà náà ti ń pa àwọn èèyàn papà ní ìsìn kọ́lọ́ wọn sànú àwọn ọmọ mùsùlùmí tó ń pa ń bẹ̀. àáfíà jẹ gọ́vnà Hims Sa'id Bani wa Umar mọ̀fọ́lọ́ǹbẹ̀ ọ́ mọ̀fọ́lọ́ǹbẹ̀ ọ́ mọ̀sọ̀mídẹ́ni àdánwò okó dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́ tà ẹ fẹ́ dá mi dá àbí ẹ fẹ́ dá mi dá ẹ ti tì mí síbẹ̀ kálukú wa yọsẹ̀ kò síbùyẹ̀ sí ọgbà náà ni tọ́ sẹ̀yìn dùgbà torí ẹ̀ ló pé rọra máa dá mọ̀ràn o àwọn gbogbo abẹnugan làwọn máa wọlé tọ̀ wọn bá ti yan tí a máa tuntun nísìnyí àwọn náà wọ́pọ̀ lọ rí náà ah, báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ ó sì ní kò burú òun ò fi ọjẹ pa ọba ni pa báwo wọn gbé mi sẹ́nu ara yìí o torí tẹ́ ẹ̀ bá rí ṣe gbogbo àwọn ọjọ́ máa bú pọ̀ wọn jọ bú wa pọ̀ lọ́dà. tọ́ wọ́n fi jẹ gọ́vnọ̀ kọ̀pẹ́ kò dìnnà àwọn kan wá ti hims wọ́n wá sọ́dọ̀ Umar. So bóò làwọn aráàlú yín ṣé wọ́n ń ṣe dáadáa kankan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àìní pọ̀ láwùjọ wa ọdẹ korúkọ àwọn aláìní wa kí n fún yín lówó lọ fún wọn kẹ́ ẹ pín fún wa bẹ́ẹ̀ ni ọtọ́kó lórí kọ́ máa pínwó fáwọn ọmọlẹ́yìn rẹ̀ láti fi gbọ́n ìyanu láti fi gbọ́n ìsẹ́nu kúrò lára wọn ọ̀tọ̀ kí olórí ọmọ ṣe bẹ́ẹ̀ wọ́n sọ báyẹn Umar radiyallahu anhu ó ní kí wọ́n korúkọ àwọn aláìní wá káwọn òfin lè bá kówó fún wọn lọ fún wa fún ìyàlẹ́nu wọ́n bá korúkọ lágbájá tàmẹ̀dò dóòlà wọ́n kọ àwọn orúkọ yìí wọ́n bá tún fi sínú àwọn orúkọ pé Sa'id ibn Amir orúkọ gọ́vnà wọn. ah umar ni tani jẹ́ Sa'id ibn Amir yìí wọ́n ní amiruna gọ́vnà wa ni. ẹ gọ́vnà yìí báwo kọ́ a máa gbowó bí ebi ń gbowó ní Baitul Mal wọ́n ní fọjọ́ pípẹ́ lọkùnrin yìí máa bẹ tí wọn ò ní rí náà dánlé rẹ̀ wọn yìí dáná ẹ mọ̀ pé àìdáná ó túmọ̀ sí pé inú ebi níyàwó àtọmọ máa wà Umar bá ní ọ̀dà kò burú àpò yìí o bẹ́ẹ̀ bá ti délé ẹ gbé fún Sa'id ibn Amir ìpè owó yìí òun ló ní ó ẹgbẹ̀rún dinar wàlá owó gidi ni sẹ́bẹ̀yìn mayete ó ní lónìí táàfi yọ zaka èlò gan ni dinaru mélòó láàánì táàfi zaka ogún dinar twenty dinar lèyìn òní téèyàn fi yọ zaka ni wọ́n ń pè lólówó Umar wá fi one thousand dinar ránṣẹ́ sí Sa'id owó ni àbí èso owó owó ṣe bí twenty dinar la ṣírò títí títí títí tí ń lọ bí six hundred and fifty eight thousand naira twenty dinar lásán nu èèlò wa ni one thousand dinar ọjẹ sẹ́wọ̀n pé ilẹ̀ ó ti kún kọjá sísọ yóò ti máa dé àwọn mílíọ̀nù rẹ́gẹ́dẹ́ tí odò ara wọn pọ̀ ń tó bí máa pọ̀ tó báyìí ìní Umar radiyallahu anhu lónìí kí wọ́n fún ní ẹgbẹ̀rún dinar ṣùgbọ́n o mímú tí wọ́n mú àpò owó yìí dé fún Sa'id Saheed bá bẹ̀rẹ̀ sí ní ti sọ̀hún ní máa ń tàdí mẹ́yìn ní máa ń ti àpò owó sẹ́yìn ní máa ń tàdí mẹ́yìn tiẹ̀ náà ń ti sọ̀hún ń tàdí mẹ́yìn subhanallah ìwọ̀n ṣe inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un níyàwó rẹ bá ní kí ló ṣẹlẹ̀ ṣé èsì pé amirul mu'minin náà ṣaláìsí Umar ó ní à ń tó ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ àbáwọn mùsùlùmí wọ́n lọ sójú ogun wọ́n borí wọn lójú ogun bí ó ní àyún tó kéré ń tọ́sẹ̀lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ah, ah. kí ló ṣẹlẹ̀ ó ní owó yìí ni owó yìí wọ́n gbé ránṣẹ́ kí ni ká ti ṣe àti gbọ́ àti wí wọ́n ní pé amirul muminin ní kó fún mi amirul muminin ní kó fún mi lórí kí ni iṣẹ́ wo ni mo ṣe tí mo fi lẹ́tọ̀ọ́ sí léyìí subhanallah ẹ̀ mọ̀ pé ẹ̀yin láyé ìsìn káró sọmọ ẹwù àbí káró sọmọ ẹdì àbí káró di máa sọ ìdílé sábà ti pé omi inú ẹ̀kọ́ ńkọ́ ẹ̀kọ́ ni <laughs> subhanallah umar radiyallahu anhu ọ̀yẹ́ ó ní kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ àbí sa'id ibn amir ọ̀yẹ́ ó ní kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ èmi kí ni ti ṣe ọba mú owó yìí ó pin fáwọn aláìní ó pin fún àwọn tí ọkọ wọn kú fi wọn sílẹ̀ ó pin fún àwọn ọmọ òrukàn kò mú kọ́bọ̀ wọlé nú ẹ̀ subhanallah ẹ̀mí ẹ̀ làwọn gómìnà gómìnà wa rí nìsín àwọn pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì wọn ò rí bẹ́ẹ̀ o gómìnà tó ní ẹ̀kan ló ń fẹ́ ṣe wọn fẹ́ kó pẹ́ẹ́ méjì wọ́n tún wá second time àbí wọ́n wá wọ́n wá o pírẹsidẹ́ǹtì tó lẹ́ẹ̀kan ló ń ṣe àti pé òun fẹ́ pé àjẹ́ndà ẹnìkan ni báwọn bá ti parí àjẹ́ndà lọ́ba tán pé Umar Jonathan àjẹ́ndà nígbà tí wọ́n àjẹ́ndà alákọ̀ọ́kọ́ tán wọ́n ní ọdún mẹ́jọ mẹ́jọ ni àwọn ó pe àjẹ́ndà Umar Jonathan wọn ò tí ì wá ṣe dédàjì tí gbogbo fọ́tò tún ti gbòde kan o wípé àjẹ́ndà special ẹni tó kú ńkọ́ ó ti lọ àjẹ́ńdà tàwọn làwọn ń lò bàbá rántí ẹni tó ti kú ká sì máa rántí ẹni tó wà láyé ọ̀rọ̀ ẹni tó wà láyé là ń sọ báyìí tó ń torí ẹ̀ ó kọ́ tó ń lò ń jẹ́ onógudu lọ kú two time lẹ́yìn kí kálukú ọ̀fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ mà torí kí ní ń dún pọ̀ ó dún pọ̀ ẹgbọ́n yẹn tó ń bọ́jẹ́tì fóúnjẹ lásán àwọn billions àwọn billions ni wọ́n ń bọ́jẹ́ẹ̀tì fóúnjẹ lásán ẹ̀ ṣe bójú ọkà yín náà lọ ni àbójú apu lọ àbójú yẹn lọ òpin rẹ̀ kó wọ́n pa odidi orúkọ kan kó wọ́n gbé sí ọwájú wọ́n máa jẹ́ nsùn ọ̀ọ́yà gbẹ́dọ̀ba wọn ò ní fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ wo àgbà yìí ó sì mú owó yìí tó ń ti rí pé kìí ṣe pé owó tí wọ́n gbé ránṣẹ́ sí i ń wò pé owó olè ni owó tí wọ́n jí ni rárá o owó tí wọ́n jí báwo Umar ló gbé ó lò báyìí kọ̀pẹ́ kò jìnnà Umar wá sí hems ńgbà tó débẹ̀ àwọn èèyàn wá bá wọn náà fẹ́ fẹjọ́ olórí àwọn sùn ìyẹn Sa'id ibn Amir tí fi jẹ gọ́vnọ̀ wọn lẹ́jọ́ rẹ̀ làwọn mú Umar ní kí la ṣe wọn láwọn lẹ́sùn mẹ́rin táwọn fẹ́ kà sí lọ́rùn ó ní ọdẹ ẹ má ti sọ ẹ má ti sọ ọ ránṣẹ́ pé Sa'id ibn Amir ó sì ránṣẹ́ pé àwọn tí wọ́n fẹ́ kẹ̀sùn sí lọ́rùn ẹ̀kọ́ ńlá nu o míyàn kan bá mẹ́jọ ẹnìkan wá tó lóun fẹ́ fẹjọ́ ẹnìkan sùn ẹ gbọ́dọ̀ gbọ́n tí ó sọ ṣáájú kẹ́ tó pọ́ntìn torí kẹ́yìn náà wọ́n bá ti di pé ẹgbìn kan ṣáájú kẹ́ tó gbọ́ tẹnu ẹ̀ ẹ sì máa ń pé gbogbo ẹni tí ó bá ti rojọ́ ibi tó ti gbé ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò ní rojọ́ ara rẹ̀ lẹ́bi so ṣùgbọ́n ìgbà tójú bá rin jú pẹ̀lú ẹni tó fẹ́ fẹjọ́ rẹ̀ sùn eléyìí ó ṣe sábàbí kọ́ má sọ àsọlé kọ́ má sọ àsọdùn báyìí Umar ní kí gbogbo wọn jọ pàdé ìgbà tí wọ́n pàdé ńkọ́ ọlọ́ ẹlẹ́fẹ̀sùn mẹ́rin ẹfẹ́ fi kan Sa'id ibn Amir ẹ máa mú wa lọ́kọ̀ọ̀kan wọn ni ẹ̀sùn àkọ́kọ́ ó ní pé la yakhruju ilayna hatta yata'ala an-nahar wọn ni lójoojúmọ́ kì í jáde wá bá wa àfi ńgbà tilẹ̀ bá mọ́ dáadáa tilẹ̀ bá mọ́ dáadáa tóòrùn ti yọ dáadáa ìgbà náà ni tó máa jáde wá bá wa. Umar radiyallahu anhu mẹ́sẹ̀ wíta alákọ̀ọ́kọ́ kò jẹ́ wọ́n wú ẹlẹ́ẹ̀kejì tó fi bi Saheed léèrè kí lè sì tó ní lórí eléyìí ìyẹn ni pé bàbá fìyàn sípò ńṣe lọ́yẹ kọ́ wà nípò táwọn èèyàn fi máa rí táwọn èèyàn fi máa rí lò torí pé lórí ọmọ ọ̀dọ̀ lọ́jẹ́ lódodo gbogbo ẹni tá a bá ti pè lólórí ọmọ ọ̀dọ̀ ni àmọ́ wọn bá jọ lórí ọwọ́ alọ́ga ni ọ èso lórí torí ẹ̀ ìgbà tí wọ́n jó lórí fún wọn kí ló dé tí wọn láǹfààní àti rí ọ àfìgbà tó òrùn bá tó yọ dáadáa ẹ bá wọn lórí tìsín náà ṣe máa ṣe àwọn ni wọn ṣòfin pé kálukú ó débi iṣẹ́ ọpẹ́ jù aago méje àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá sì wá wọn débi iṣẹ́ wọn títí aago méjìlá lomi ò tí ì dé wọn ló ní wọn ṣe dáadáa wọn sì ní bàbá àṣàlẹ̀ ń ìbàjẹ́ ìdí inú táwọn orílẹ̀-èdè wò fi lọ wájú. Umar ó ní kí ló dé tó ń fi ń pẹ́ kó tó máa yọjú sáwọn èèyàn ó ní ntọ́fà kìí ṣe tó wù mí láti fẹnu wí fara igbó ṣùgbọ́n ní báyìí ó ti di túláàsì pé mo gbọ́dọ̀ wí mo gbọ́dọ̀ sọ ọ́ nígbà tó ṣe pé wọ́n fẹ̀sùn kàn mí ni ó ní ntọ́fà ó ní pé ìyàwó mi. ń ní ọmọ ọ̀dọ̀ kan tí mo gbà fún O sì ní gómìnà ìyàwó mi ọlọ́mọ ọ̀dọ̀ torí ẹ̀ lójoojúmọ́ èmi tí mo jẹ́ gómìnà yìí mo máa jí tí ń bá po yẹ fún ń sì retí kí yẹ fún yìí kó gbéra sókè kó wú kó tó di pé mo bá a ṣe búrẹ́dì kó tó di pé mo ṣe búrẹ́dì fún ìyàwó mi jẹ ilé ìjẹun tí mo máa jí ṣe ọwọ́ dídúró tí màá máa dúró pé kí ẹ̀fọn gbéra sókè ń kó tó di pé mo fi ṣe búrẹ́dì ìní máa jẹ́ kí n pẹ́ débi iṣẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ Umar ní ẹ̀sùn kejì wọ́n ní la yujibu ahadan bilayl wọ́n ní tilẹ̀ bá ti sútà ìṣú báyìí kò sí jẹ́ lẹ́gbẹ́ rẹ̀ tí ó dá yín lò ẹ̀sùn kejì nu ó ní ja'altu an-nahara lahum wal-layla lillahi azza wa jal wọ́n láwọn ẹ̀dá fi mí jẹ gọ́fúnà lé lórí mo fún wọn ní gbogbo ọ̀sán mi ṣùgbọ́n gbogbo òru mi mo fi ilẹ̀ fọlọ́wọ́ ọba ẹlẹ́dàá mi ọba tọ́gatọ́ gbangban umar ni ẹtún mú mi wá wọn lẹ́lẹ̀ kẹta la yakhruju ilayna yawman min ash-shahr wọn ní lẹ́ẹ̀kan lóṣù ní gbogbo oṣù ọjọ́ kan wà tí èè jáde kò ní wá bá wa rárá gbogbo ń tá a bá ní tá a fẹ́ sọ àní rẹ́ni sọ fún gbogbo ẹjọ́ tá a fẹ́ fi sùn àní rẹ́ni fi sùn. wọ́n Umar irun fi ṣe gómìnà lórí wa ń ṣe ni o Umar ni ń gbọ́ bó lọ́jẹ́ Sa'id ibn Amir ó ní tó ṣẹlẹ̀ ní wípé gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ṣáájú pé ìyàwó mi ọlọ́mọ ọ̀dọ̀ gẹ́gẹ́ bí o ti ṣe lọ́mọ ọ̀dọ̀ lèmi náà lọ́mọ ọ̀dọ̀ kẹ́sì máa wọ nǹkan o èmi ò láṣọ méjì láyé ju ètò wà lọ́rùn mi lọ ẹ̀ẹ̀kan lóṣù mọ́ ọmọ wa fọṣọ tòtọ́ bá ti wá adijọ́ tí mo fẹ́ fọṣọ gbàtí ní láṣọ míì ti ń fi sára tí mo bá sa tán màá tí mo bá fọ tán màá sa ìmọ̀ wa retí pé káṣọ yìí ọgbẹ aṣọ yìí ò ní gbẹ àfi nígbà tí máa ń dọwọ́ ọ̀rọ̀ lẹ so ìgbà náà ìní tó láǹfààní àti gbàsọ yìí wọ̀ ni mo ṣe máa jáde sí wọn nírọ̀lẹ́ subhanallah ńlọmọ ọdọ èmi ni màá máa fọṣọ mi ńlọmọ ọdọ èmi ni màá máa fọṣọ mi fúnra mi tọ́ eléyìí Umar radiyallahu anhu ó ní kí lọ ọ ṣàlàyé fún Umar tún ní kí lẹ́sùn yín kẹrin wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ní pé yusibuhu min hinin li akhara ghashiyatun fayaghibu amman fi majlisih wọ́n ní lẹ́ẹ̀kan láàrin sàyídù yà máa dákú yóò dákú tí gbogbo ẹni tó jókòó lọ́dọ̀ rẹ̀ kò tún ní rọ́rọ̀ bá sọ ma ẹ bá níbi léèrè kí ni ń ṣe kí ni dà láàmú wọ́n ní kò sọ ó lóun ọ̀fẹ́ sọ wọ́n lọ gbọ́dọ̀ sọ. So ó ní tó ṣẹlẹ̀ ni pé Khubayb ọmọ Adi tí wọ́n pa ní Mẹ́kà tá à ń ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan ikú rẹ̀ sojú mi pípa táwọn Kùrẹ́ṣì pa ó sojú mi ọ̀nà burúkú tí wọ́n gbà pa wọ́n ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi lójoojúmọ́ bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí wọ́n pa yẹn mùṣírìkì ló ń wà òun ò tí ì gba Islam ṣùgbọ́n gbogbo ìgbà tó ń bá rántí ọ̀nà tí wọ́n gbà pa tóun ò sì gbìyànjú àti ràn án lọ́wọ́ ẹ̀rù ọlọ́run máa bá òun pé sóun ó sì là níbi àti wọná báyìí nígbà tóun ò lọ́wọ́ tóun ò rẹ̀ níbi kún ọmọ pa torí di eléyìí ntí máa bọ̀ lẹ́rù nu ló fi jẹ́ pé gbogbo ìgbà tóun bá ti rántí ọ̀rọ̀ yẹn kò sí náà ni wọ́n dàkú lọ gbaragada ni wọ́n jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ó má rí mi dúpẹ́ fọlọ́run lam yukhayib tọ yẹ pé kò sọ èrò mi nípa rẹ̀ lófo ní tí mo rò sí dáadáa náà mo bá lọ́dọ̀ rẹ̀ sẹ́wọ̀n kí nàìjíríà ti ń ṣe fún Umar lọ́pọ̀ jù ni Umar fi sọ pé ta ni ó lè ṣe léyìí ló fi lẹ́yìn tọ́lọ̀ wọn bá tó gbépo lórí lé lọ́wọ́ náà ni tí Umar náà sì fi dán wò tó sọ di gọ́vnọ̀ Umar wa ni èrò mi sí kò forí sanpọ́n kò torí Umar wa pàṣẹ ó ní kí wọ́n tún fún lẹ́gbẹ̀rún dinar bíi tìjọ́sí gbàtí wọn fún lẹ́gbẹ̀rún dínárì arákùnrin ó tún lọ sílé lọ báyàwó rẹ̀ ọládàáwò kádé o kí ládàáwò yìí olówó ni kìí sì ṣe bí àwọn ìyàwó owó la mà ó ní kí láti ṣe ó ní ká yá ni ká yá ọlọ́run lówó yìí bá rẹ̀ sàn rẹ̀ ń jọ gbèǹde ó ní ah, ọlọ́run gan jù. torí ẹ báyìí lọkùnrin yìí kówó yìí jáde ó fi tọ́ àwọn ọmọ òrukàn lọ àwọn tọkọ àwọn sáláìsì àwọn aláìní títí tó fi pínwó yìí fún gbogbo wọn tán radiyallahu anhu báwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam bí wọn ti ṣe rínu lọkùnrin wọn àti lóbìnrin wọn àwọn ẹlẹni tó dáa jù nínú ìjọ yìí àwọn ẹlẹni ire jù nínú àlùmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dáa púpọ̀ pé ká kẹ́kọ̀ọ́ lára wọn ó sì dáa púpọ̀ ká máa fi wá wọn ṣe wá wò ká lè bàa jẹni tí ó ṣoríire láyé tí ó sì ṣoríire lọ́la kìyàmà ká ṣọ́ra fún àtijọ́ kan nínú ẹni tí wọ́n máa bẹnu àtẹ́lu àwọn sàábé yìí torí pé sàábé ga tayọ gbogbo bá a ṣe lérò ipò wọn ó sì lóòrìn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa sàábé wò a kí sẹ́nu rẹ̀ wọ́n ti gbọ́ ọ ńgbà tí èsì kọ́rọ̀ rẹ̀ fẹ́ dàrú láyé àtàlùkìyàmà dandan ni ká pọ́n wọn lé torí pé Ọlọ́run bá pọ́n wọn lé dandan ni ká nífẹ̀ẹ́ wọn torí pé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ wọn a sì gbọ́dọ̀ kórìíra wọn nítorí pé kíkórìíra wọn nínú àmì jíjẹ́ mùnáfìkì ni nínífẹ̀ẹ́ wọn nínú àmì jíjẹ́ múmìnì ni níparí àwa láwọn àmàràn yìí nínú àwọn nítorí ká máa ṣe òun náà ní pé ká ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí ó dá lórí wípé a máa fi sọ ìtàn ìgbésí ayé àwọn sàábí lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n ṣáájú eléyìí ká kọ́kọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí ó máa sọ fún wa nípa àtàn ìgbésí ayé wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé ẹni tá a bá mọ̀ nípa ipa lè pọ́nlé ní àpọ́nlé tó yẹ òsì súnmọ́ pa lè tẹ̀lé ní ìtẹ̀lé tọ́jọ́ ràn yẹn àǹbùkátà láti mọ̀ nípa àtàǹgbèsè ayé ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam yẹ bá ń ṣe ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa tawhid tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa fiqh nípa tafsir nípa hadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yẹ ká tún ní ìdánilẹ́kọ̀ọ́ kan nípa siratul mustapha sallallahu alayhi wa sallam ìtàgbésí ayé anabi sallallahu alayhi wa sallam bákan náà kátó wá ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa sọ fún wa nípa àlàyé ìgbésí ayé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam torí pé àwọn ṣẹ̀mí pẹ̀lú anabi wọ́n sì rí bá alukur'ani ṣe ń sọ̀kalẹ̀ wọ́n sì rí bá anabi ti ṣe lò ó ah, ẹ̀kọ́ púpọ̀ láàpọ̀ nípa ìgbésí ayé tiwọn náà. nínú ìgbésí ayé wọn nǹkan púpọ̀ ni wọ́n hàn sí wa tá a mọ̀ tẹ́lẹ̀ ó yẹ kí dánilẹ́kọ̀ọ́ kò tún wa bẹ̀ ó yẹ káwa mùsùlùmí ká sojú kòkòrò láti rí pé ìgbà a máa ń sọ àwọn ọmọ wa lórúkọ à ń sọ wọn lórúkọ àwọn sàábé káwọn orúkọ yìí kó lè bàa jẹ́ pé ó sì jẹ́ ntí kálukú mọ̀ nípa wọn nítorí pé orúkọ àwọn ga nínú ìjọ anabi sì gbọ́ wọn ọfọwọ́ sí bí ọba dé anabi lọ́sọ ẹlòmíì gan ló kọ anabi gbọ́ àwọn orúkọ wọn ọfọwọ́ sí kò pé wọ́n pààrọ̀ rẹ̀ àwọn eléyìí àwọn orúkọ tó dáa ni tó sì yẹ káwa náà máa fi sọ àwọn ọmọ wa yíṣe kíkà máa sọ àwọn ọmọ láwọn orúkọ tí ò nítumọ̀ àbáwọn orúkọ títúmọ̀ àwọn ọ̀dà nígbà tó orúkọ sàbẹ́sì ń bẹ́ńlẹ̀ lákọ orúkọ wọn ń bẹ́ńlẹ̀ lábo tọ́ ipá wa náà lè lò fáwọn ọmọ wa nínú àwọn nǹkan tí àtúndámọ̀ràn rẹ̀ ike ká máa ṣe òun náà ní pé àwọn nǹkan tá à ń bá ń dálẹ̀ àwọn tá à ń bá ń dálẹ̀ bí ilé ẹ̀kọ́ bí ilé ìwòsàn bí àyè kàwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa sọ wọn lórúkọ àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé àwọn eléyìí àwọn náà lẹni àwòkọ́ṣe wa nínú Islam kọ́dà bàbá ti sọ ilé ẹ̀kọ́ lórúkọ mi ọ̀dà ká sọ àwọn kíláàsì lórúkọ àwọn sàábì pé fọ́sùlù abibakar kíláàsì abubakar fọ́sùlù umar fọ́sùlù uthman fọ́sùlù ali fọ́sùlù talha ibn ubaydillah fọ́sùlù abdulrahman ibn awf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíláàsì oníkápàdé kíláàsì Abu Hurairah ni kíláàsì wo láti pàdé wọ́n tún la kíláàsì Abu Dharrin al-Ghifari gbogbo eléyìí ẹ̀jẹ̀ korúkọ yẹn kọ́kọ́ mọ̀ lẹ́nu wa bẹ́ẹ̀ náà ni akọ́sípítù nísìn àwọn akọ́sípítù àwọn mùsùlùmí ká sọ àwọn họ́ọ̀lù họ́ọ̀lù tí wọ́n wà ń àtàwọn wọ́ọ̀dù ká sọ wọn lórúkọ àwọn sàábé pé wọ́ọ̀dù Uthman wọ́ọ̀dù Ali wọ́ọ̀dù abubakar wọ́ọ̀dù umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí dáa púpọ̀ ńbẹ́ nù kàtọ́ yẹ ká mójútó kásagbára láti rí wípé à ń ṣe kútúbà ti júmùà lẹ́ẹ̀kan láàrin nípa ọ̀kan àwọn sàábì ká wọnú ọ̀kan àwọn tíra tá a sọ yẹn ká kó ìtàn ayé sàábì kan jáde nú ẹ̀ pé kútúbà lónìí orí sàábì ńlá fẹ́ sọ. So àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìgbésí ayé ẹ̀ àwọn dáadáadáa tá a mà tá a lè fi ṣe ìwà hù nínú ìgbésí ayé wa nípa sọ̀hábì yẹn ká máa ṣe báwọn ọ̀nbẹ́nu tọ́ da. bákan náà àwọn títì títì ìlú wa gbogbo kásagbára láti máa ra àwọn títì tí ó bá ti lórúkọ ká sọ wọn lórúkọ sàábì yẹsẹ irú ìta àwọn máa ń ṣe tọkàn sọ títì ló bàbá ẹ ọsọ ló yẹ ẹ ọsọ lukọ tiẹ àwọn sàbẹ sì ń bẹ ńlẹ nítorí pé tẹ máa sọ títì lórúkọ títì Abubakar a orin ńlá ni kápàdé ní títì Abubakar Abubakar road Abubakar street Abubakar avenue Abubakar round about kẹra iye kí ẹjọ́ bá fẹ́ ta orúkọ yẹn kọ́kọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni Umar bẹ́ẹ̀ náà ni Usman àdúgbò odidi àdúgbò wọ́tọ̀ kọ́kọ́ kó débẹ̀ dípò kọ́ sọ ló kọ́ tiẹ̀ kọ́ sọ yìí pé ẹ̀yìn àdúgbò Abu Huraira kálukú pè ń túláàsì náà ni Huraira bíbí kan là máa ń gbé Huraira Huraira báwo Abu pẹ́bẹ́ Abu Huraira ẹ̀rí pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àwọn orúkọ yẹn wọ́n ti pè wọ́n common kásì àwọn òwe nípa àwọn sàábé kásàlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nípa kálukú kakọ fáwọn èèyàn lédè tí wọn gbọ́ bóyá Yorùbá bóyá òyìnbó kakọ wọn tẹrú àwọn òwe yìí jáde káwọn èèyàn fi láǹfààní torí àwọn abú wọn pé ẹ̀ máa ń pa sàábé ẹ̀ mélòó lẹ́ẹ̀ mà sẹ́yìn náà gbìyànjú láti já àmà ẹ̀yin náà kúkú sọ fún wa ẹ̀ sì mọ̀ pé àwọn ọ̀mà tòkákọ̀ àwọn òwe bẹ́ẹ̀ náà wí pélébé pélébé tọ́jú pé báyà báyà pé tọ ọgọ́rùn ìtàn ìgbésí ayé ọgọ́rùn náà àwọn sàbí ma sallallahu alaihi wasallam kí gbogbo ó sì má ju àádọ́ta ewé ìwé lọ tí ò ní pọ̀ fi hàn àwọn olùmọ̀ ọkùn òwò kọ́ pé ẹni tí èsè sàbí ọbẹ̀ ẹ̀sọ́ ẹ̀mọ́ká ti sàlàyé ń bẹ̀rẹ̀ bákan náà kájẹ́ tí èsè sí wọn nínú gbogbo tá púpọ̀ ká máa ṣe báyẹn bákan náà nínú àwọn nǹkan tó tún yẹ ká mójútó òun náà ní pé gbogbo bàtà má ti dárúkọ sàábé ká má tinú láti sọ pé radiyallahu anhu ọlọ́run ọba kọ́ yọ́nú sí tó bá sì jóbìnrin ní ńkọ́ radiyallahu anha èyí tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó náà jẹ́ mùsùlùmí tí wọ́n á pè má bàbá rẹ̀ bí wọ́n sọ pé ibnu umar ọmọ umar ọmọ mùsùlùmí ni bàbá náà tó jẹ́ umar mùsùlùmí ni kíláwì radiyallahu anhuma ọlọ́wọ́ bọ́ yọ́nú sáwọn méjèèjì bẹ́ẹ̀ láàmú awíjàmá èyí ṣe pé irú ìtàn máa ń ṣe wọ́n máa dáko àwọn àtọ̀ríkọ̀ àwọn súfí wọ́n máa dáko ṣéwù ṣéwù wọn radiyallahu ta'ala fún tani àwọn sábẹ́ ń bẹ́ẹ̀ lè ṣe radiyallahu anhu fún wọn wọ́n máa ṣe radiyallahu anhu fún tani torí ẹja ṣàkíyèsí bẹ yẹn o wọn bá ti dárúkọ sàábì kan abubakar radiyallahu anhu umar radiyallahu anhu bá a sì máa wí nu tọ ẹyìn eléyìí báyìí ká ṣọ́ra fún mi máa kà nínú àwọn àwé tí ń ṣèbàjẹ́ àwọn sàábì àwọn àwé tí ń sọ àìdá nípa wọn wọ́n máa ti ń ka lọ tó bá ti rí pé gbogbo ẹ̀fẹ́ máa dojú sú ọ pati ó lè jọ kanú tíra táwọn ṣí àkọ tí wọ́n fi ń ba àwọn sàábé jẹ eléyìí jẹ́ báwọn lẹ́yìn wá àgbà náà a rí i pé oṣù méjì méjì tí ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ń wáyé àwọn èèyàn ń pàkíyèsí wa kó ti pẹ́ jù wọ́n ní ẹ̀kọ́ tá a kọ́ lẹ́ẹ̀kan láàrin oṣù méjì ó súnmọ́ kọjá pé a ti gbàgbé kóṣù méjì mi ò tó dé wọ́n ló ti pẹ́ jù tó bá jẹ́ pé owó tí wọ́n fi ń ṣe àwọn ètò àwọn òtí ẹ̀mí ètò tí wọ́n ń ṣe náà gan-an kí ètò tí wọ́n ń ṣe wọ́n kà tẹ àwọn pépà sá àbí wọ́n kéde rédíò ni wọn ò kéde rẹ so ní wọn gbé owó dání tẹ pépà ni ká sọ káwọn gbé tí ìdánilẹ́kọ̀ọ́ Yorùbá lè máa jọ́sí ọ̀sẹ̀ kó sì jọ́sọ̀ọ̀sù sá àfarama àbá àfarama wọn ni kó máa jọ́sọ̀ọ̀sù láti sìn lọ pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀. tó a sì rẹ́rù ọlọ́ọ̀kan kọ́dà kan tó sọ pé yóò doṣooṣù ó dojoojúmọ́ ìwé tí wọ́n tẹ̀ yẹn wọ́n máa tẹ̀ lọ́fẹ̀ẹ́ òun náà ní kókó tí wọ́n náwó lé lórí òun gbé abẹ àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́ kọ́ rẹ̀ lẹ́kúnjọ́ gbẹ̀ndà kìyàm kọ́ san lórí ẹ̀ ìwọ wa lèmi àti náà o òun ti ṣe tiẹ̀ ìwọ làwa náà ṣe wọn là máa wá tọ́ ọlọ́wọ́ ti àlè máa wá ọlọ́wọ́ sì jẹ́ àlè máa ṣàǹfààní láǹfààní tó mú asoríire láyé tó mú oṣooṣù ní ìdánilẹ́kọ̀ọ́ ayé ọmọ jẹ́ nìsín ó ti kúrò ní by monthly ó ti di monthly subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa gbogbo àti ọ̀rọ̀ pé àti ìkanjú lọ ẹjọ́ ká dúró ká ìbéèrè àti ìdáhùn iṣẹ́ ọ̀rọ̀ kókó ni pé a máa ṣe ìbéèrè àti ìdáhùn àwọn ìbéèrè tó pé a ní àkọ́kọ́ ni pé